adúpẹ́ fún Allah ọba tí ọpẹ́ tọ́ sí àtọ̀rọ̀ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa anabi wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ òní ni ọjọ́ jumu'a eléyìí tí ó máa jẹ́ júmọ́à ìkẹyìn nínú oṣù Rajab déètì òní sì ní twenty five oṣù keje ọdún fourteen forty one. àkọlé kútúbà wa tòní òun náà ni alikaulu aliahar fi kurunan ọ̀rọ̀ mìíràn lórí ọ̀rọ̀ coronavirus a ti sọ ọ̀rọ̀ lórí ẹ̀ nínú kótúbà ìjẹ́ẹ̀dógún a tún wá fẹ́ mú ọ̀rọ̀ míì wá lórí ẹ̀ nítorí wípé coronavirus míyàn bá tan tẹlifíṣàn tàbọ̀ tan rédíò tàbọ̀ lọ sórí íńtánẹ́ẹ̀tì ọ̀rọ̀ tí ó bá tí wọ́n máa sọ òun náà ni ọ̀rọ̀ tó jẹ mọ́ coronavirus láàrin ìjẹ́ẹ̀dógún sí òní Allah ló mọ iye àwọn tí ikú wọn ti wáyé nípasẹ̀ sábàbí coronavirus bákan àwọn tí wọ́n ti di aláìsàn tí wọ́n wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ọlọ́run ló mọ iye òǹkà wọn kí ṣe ni àìsàn náà ó ń jà kálẹ̀ káàkiri àgbáńlá ayé a tún wá fẹ́ rán ra wa létí nínú ọ̀rọ̀ míì tí a fẹ́ sọ yìí àwọn tí a fẹ́ bá sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ àwọn náà ni alihukuma wali muslimin. abẹ́ dojú ọ̀rọ̀ wakọ̀ ìjọba ìjọba nàìjíríà àti ẹ̀yin mùsùlùmí a dojú ọ̀rọ̀ wa lórí kòrónà coronavirus yìí a fẹ́ dojú ẹ̀kọ ìjọba nàìjíríà àti àwa mùsùlùmí kí Allah kó ṣe àlékún àánú rẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa. ní àkọ́kọ́ ná ìjọba à ń rọ ìjọba nàìjíríà kí wọ́n má ṣe àbòsí lórí ọ̀rọ̀ coronavirus kí wọ́n má ṣe àbòsí lórí ẹ̀ pàápàá nítorí pé nínú ìṣesí ìjọba nàìjíríà. ó ní pé wọn kì í náà tán wọn ì náà tán tábádàkọ̀ ìjọba gbogbo àwọn ẹka gbogbo àwọn ẹ̀ka tí ọrọ jẹ mọ́ nínú ìjọba là ń dojú kọ bí àwọn ọlọ́pàá bí àwọn òṣìṣẹ́ ètò ìlera. bí àwọn oníwèé ìròyìn kí wọ́n sọ ìtọ́ bá jẹ́ òdodo fún ọmọ nàìjíríà lórí ọ̀rọ̀ coronavirus. nínú nǹkan tí a ti bá sábà ní orílẹ̀-èdè wa òun ni kí ìjàmbá ọkọ̀ kó ṣẹlẹ̀ kẹ́mi ó sùn kó sì níye ẹ̀mí tó sùn bẹ́ẹ̀. àmọ́ kọ́ gá sí pé ńgbà tí wọ́n bá fẹ́ ròyìn tó ń wé ròyìn méjì mẹ́ta bá gbé òǹkà èèyàn tí kọ̀ọ̀kan wọn dà kọ kò ní jọra wọn kò yẹ kí irú nǹkan bá nǹkan máa ṣẹlẹ̀ irú ẹ̀ tí ń ṣẹlẹ̀ ní ìsìn lórí ọ̀rọ̀ coronavirus pàtó èèyàn mélòó ló ti lọ sí nàìjíríà àwọn nǹkan tí wọ́n ń sọ kò wọn. ìlú wo ló ti wọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n silence lórí Abuja, wọ́n ń pariwo lagos state lagos state àtàbújá sì nìyí méjèèjì lẹ́mẹ̀ nàìjíríà wọ́n kàn dá sí wípé àwọn aláṣẹ ti kúrò ní èkó wọ́n ti bọ́ sàbújá ibi táwọn rọ̀ṣọ̀mù sí tí àìsàn yìí tó sì wà ńbẹ̀ àti ìgbòkọ Àbújá ojoojúmọ́ ìlú Èkó ìlú Èkó òní International Airport Muritala ó wà ní Èkó International Airport tún wà ní Àbújá òfin kí bàálù mọ́fà wọ́n gbé ka orí International Airport ní Èkó wọ́n dọ́gbọ́n yọ ti Àbújá sílẹ̀. Si bábò sí ìṣe ń bẹ̀rẹ̀ náà rè gbogbo ìròyìn tí ń gbé jáde là ń mọ́nítọ̀ là ń fọ́lò ẹ̀ àwa rí wípé àfi ká gbà wọ́n ní àmọ̀ràn ká má tàbò síbọ̀ iye èèyàn mélòó ló ti bá lọ. mélòó sì ni ó ń ṣàìsàn ẹ̀ lọ́wọ́ kí wọ́n má jẹ́ kí etí aráàlú ó di sí i ẹlẹ́ẹ̀kejì náà mọ̀ràn wa fúnjọba nàìjíríà ni pé nílùú èkó lọ́wọ́lọ́wọ́ báyìí ìjọba ti gbé òfin pàjáwìrì jáde pé wọn ò gbọ́dọ̀ kí ìrun nínú mọ́sálásí ìlú èkó ò ní kí júmọ́ àbá ìbáwá ṣe fẹ́ kí lọ́yọ̀ state wọn ò ní kí júmọ́ àlékò báyìí ní gbogbo central mosque wọn wọn ò ní kí i. ṣùgbọ́n pé àwọn ọmọ ó lọ sí iléèwé ọjọ́ Monday ni wọn ò tó ní lọ sí iléèwé. tí ìjọba bá sọ pé nítorí ìjàkálẹ̀ àrùn kan káwọn èèyàn má lọ sí ilé ìsìn wọn tí wọ́n bá tún mú àbòsí mọ́ bí ìgbà tí wọ́n tún ń fọwọ́ ara wọn béèrè àlékún ìyà lọ́dọ̀ kí lábòsí náà ohun tí wọ́n ń sọ nípa coronavirus ni pé ibi tí ọ̀pọ̀ èèyàn bá ti wà ó rọrùn kí kinní tó bá wà lára ẹnìkan kó tún fò mọ́ ẹlòmíràn wọ́n sì rí i pé mọ́sálásí àti ṣọ́ọ̀ṣì ó jẹ́ ibi tí máa gba ọ̀pọ̀ èrò. ìbéèrè wa ni pé ṣé mọ́sálásí àti ṣọ́ọ̀ṣì nìkan Ni ọ̀pọ̀ èrò mọ́ wà ń bẹ̀bì tọ́wọ́ dá sí pé òṣùwọ̀n tí wọ́n fi wọ̀n ní ibi tí máa ń gba ọ̀pọ̀ èrò ṣé mọ́sálásí àti ṣọ́ọ̀ṣì nìkan lọ̀pọ̀ èrò mọ́ wà ń bẹ̀ àwọn iléèwé sọ́pọ̀ èrò yìí sí ń bẹ̀ àwọn federal àti state secretariat àti local government secretariat ṣé ọ̀pọ̀ èrò sí ń bẹ̀ àwọn ọjà gbogbo àwọn ọjà market ṣé ọ̀pọ̀ èrò ṣé kìí sí mbẹ̀ àwọn mọ́tò bọ̀gìnìbọ̀gìnì tíjọba gan fi ń ṣe bísínẹ́sì ṣé ọ̀pọ̀ èrò tó lé 50 ṣé kìí sí mbẹ̀ àwọn ààyè tí wọ́n ti ń ṣe àwọn ètò mìíràn bí ayẹyẹ ṣé ọ̀pọ̀ èèyàn sí ń bẹ̀ a gbọ́dọ̀ rólé sápá kan ká dápá kan sí tó bá dá sí pé ibi tí ọ̀pọ̀ èrò bá wà ibẹ̀ léwu fún ìtànkálẹ̀ coronavirus gbogbo ẹ̀ náà ni kí wọ́n suspend kọ́mọ̀ jẹ́ nìkan kọ́mọ̀ jẹ́ ṣọ́ọ̀ṣì nìkan gbogbo ẹ̀ ni kí wọ́n suspend for the meantime. àmọ́ síjọba bá sọ wípé ká má kírun júmọ́ ká má kírun wákàtí márùn-ún mọ́ṣáláṣí kí wọ́n ti pa kí wọ́n sì má lọ ṣọ́ọ̀ṣì lọ́jọ́ sunday kí wọ́n ti pa táwọn tẹ ní kí wọ́n má lọ yìí tí wọ́n sì ń pọ̀ nínú ọjà tí wọ́n ń pọ̀ nínú mọ́tò tí wọ́n ń pọ̀ ní àwọn àyè míì kí ni àṣeyọrí tó fẹ́ dé bá ẹ má lọ sí mọ́ṣáláṣí lórí ọ̀rọ̀ coronavirus tá a bá pàdé mọ́ṣáláṣí tá à ń pàdé lọ́jà tá a pàdé mọ́ṣáláṣí tá à ń pàdé inú ọkọ wọn tá a pàdé mọ́ṣáláṣí tá à ń pàdé ní sẹkítẹ́rìàtì ẹ wo yí àwọn èèyàn tí ń sẹ́ sẹkítẹ́rìàtì ìjọba ẹgbẹgbẹ̀rún ni wọ́n sọ àwa ń fi àsìkò ìpèjọba sí àkíyèsí wípé tọ́lọ́lọ́sẹ̀sì ò tí ì gbégbèsè ń tiẹ̀ òun kò sí gbégbèsè ṣùgbọ́n ìjọba èkó ti gbégbèsè ìjọba èkìtì ti gbégbèsè. ìgbàkigbà tẹ́ bá gbégbèsè sí ẹ jẹ́ kí ìgbésẹ̀ yín kọ́là kó ń bí ààbò sí tọ́ba ga sí pé lódòdó lẹ fẹ́ là níbi àjàkálẹ̀ àrùn. ibi tó yẹ kẹ́ ẹ ti pa kẹ́yìn lẹ fi ṣáájú lẹ́kọ̀ọ́ ibi tó yẹ kí wọ́n ti pa kẹ́yìn pé òkè o. Okay, oh tọ́mátì ẹ̀ ti ọ̀tún pa tí wọ́n ti òsì pa tí wọ́n ti wájú pa tí wọ́n tẹ̀yìn pa èyí tó wà láàrin onílé ọlọ́run ṣẹ́bẹ̀yìn náà gbà wípé ìkọjá ẹnu àlá yín ló bí coronavirus ilé ọlọ́run náà sì ni wọ́n ti pe ọlọ́run tó kọ́ bá ní gbé kúrò ńbẹ ibi tí wọ́n ti wá pe ọlọ́run yìí lẹ́kọ́kọ́ ti wá bẹ̀rẹ̀ títì pa. Ah, wáì tó gá sí pé orí la fi rìn nàìjíríà tá a fẹ́ fẹsẹ̀ rìn mọ́ wáì wáì tó fi gá sí pé orí la fẹ́ máa fi rìn nàìjíríà tá a fẹ́ fi ẹsẹ̀ rìn ẹ̀ ń bá fẹsẹ̀ rìn ni ó ní ọpọlọ ẹ̀ ń bá forí rìn ọpọlọ tó yẹ kó fi ṣàǹfààní ó ti ń tẹ̀ mọ́lẹ̀. kọ́fì ló yẹ kẹ́ ẹ ṣe ǹjẹ́ pé ní kọ́fì ìṣèdè kẹ́ẹ̀sì fún àwọn aráàlú níbi wákàtí mélòó kan kí wọ́n fi lọ ra ń tẹ́ máa fẹ́ jẹ sílé tó ga sí pé ó ń kálukú ó ṣe ìgbélé títí wọ́n fi tọ́lọ̀ fi bá ní ká àìsàn yìí nílẹ̀. tẹ́ bá ṣe kọ́fì kò ní já sí pé ó dúró sórí ẹlẹ́sìn kan yóò dúró sórí aráàlú ẹnìkan ò ní sọ pé òun lẹ dè mọ́lẹ̀ yóò jẹ́ gbogbo aráàlú àwọn gbà tẹ́ bẹ̀rẹ̀ òfin ti yín ẹ̀ kọ́kọ́ ń ké sáwọn àfa àjọ pé kí lè rí sí kinní yìí táwọn èèyàn bá lọ sí mọ́ṣáláṣí àwọn àfa náà ní kò sí tó burú ń bẹ wọn ò fi abala ìwò wípé ṣé mọ́ṣáláṣí nìkan ló kàn sí ọ̀kan ọjà sí ọ̀kan ọ́fíìsìs ṣébí lẹ́nu gán mẹ́ta yìí ni àwọn PDP ni wọ́n tún wá ṣe rálì kan nílùú Ìbàdàn ẹ wo bí wọ́n ṣe pọ̀ tó mọ́sáàsì wo ni jàmáà rẹ̀ pọ̀ tó bá nílùú Ìbàdàn. ẹ má jẹ́ àtànra wa jẹ orí ẹ̀tàn náà la wà táǹtànra wa jẹ toríṣiríṣi àdáwò fi ń wọlé tàn wá ẹ má tún wá tún jí ó búrẹ́kẹ́ sí i bá wò yín pé òun fẹ́ ṣàánú yín tẹ́ ẹ wá ń lọ ti ilé rẹ̀ pa tẹ́ ẹ sì sí àwọn àyè èṣù sílẹ̀ ọ̀nà wo ní gbàsánú yín pitimu làwọn èèyàn ń pè sí club house lálálẹ́ pitimu ní ń pè síbẹ̀ tí wọ́n ń ṣe àìsàn mọ́gúnmọ́ òfin òde gbogbo oyún ọba aga sí pé ilé ọlọ́run lè kọ́kọ́ ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ lọ́ọ́ rówó dáadáa bẹ́ẹ̀ bá sọ pé kí gbogbo mọ́sáàsì kí wọ́n tilẹ̀kùn pa for the meantime kò dírùn wa lọ́wọ́ nínú tó yẹ kó yẹ yín nìyẹn ẹni tó dí lọ́wọ́ òní mùnàfíkì àdínì kò dírùn mùmìnì lọ́wọ́ torí pé mùmìnì wulẹ̀ mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé tí ó bá sígbà láàyè fóun láti lọ kírun mọ́sálásí òun ó kínú lé so kò dírùn wa lọ́wọ́ kódà bẹ́ẹ̀ ni a máa kì í júmọ́à ní mọ́sálásí júmọ́à ẹ̀rí wà wípé ọkọ àtìyàwó àtàwọn ọmọ rẹ̀ wọ́n lè kí jìmọ̀ nù wọn. so kẹ́ lè mọ̀ pé pẹ́ẹ́ ti mọ́ṣáláṣí pa nítorí kòrónà ìkìí ṣe pírọ́blẹ́mù tiwa ṣùgbọ́n wà ń pè ń ṣàkíyèsí wípé ẹ má tún tọrọ ìbínú ọlọ́run ẹ ṣe déédéé lórí òfin tí ẹ bá fẹ́ ṣe lórí àwọn èèyàn ẹ ṣe déédéé àyíndílù wúwa akọrọ bùlẹ̀tẹ̀kùwà déédéé ní kẹ́ẹ̀ṣe láti èkó ó pè mí wọ́n jẹ́ kó yé mi wípé yàtọ̀ sí pé mo gbọ́ nínú ìsìn pé àwọn ò ní kíjú mú a o ṣùgbọ́n àmọ́ léèwé lọ léèwé o gbogbo gbogbo ààyè yòókù tó jẹ́ ààyè ọ̀pọ̀ èrò gbogbo ẹ̀ ló lọ o ẹ sì bẹ̀rẹ̀ lórí ilé ọlọ́run tí ìbá ga sí pé ẹ jẹ́ nǹkan míì yàtọ̀ sí ń tààrò yín sí èyí ti ṣe tẹ́ ẹ bẹ̀rẹ̀ lórí ilé ọlọ́run àti ilé ọlọ́run gan ló yẹ kó kẹ́yìn ṣebí tí ẹ bá wulẹ̀ ṣe ọ̀rọ̀ tó dàrú ṣebí mọ́ṣáláṣí àdúgbò ará àdúgbò náà ní àkírun ń bẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ìgbà táwọn sàwọn ti bí sí wípé yóò wọ ọkọ̀ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kó tó délé rẹ̀ so tí kọ́fì gan bá wà kò ní tó ní káyẹ̀ máa máa kírun nù mọ́ṣáláṣí wọn kàn ní máa rìn káàkiri ogun títì ni equity dọ́wọ́ yìí ìjọba nàìjíríà àìní equity àìní déédéé lọ́wọ́ ibi tó bá yín dé náà rè ẹ má parọ́ fún wa mọ́ kẹ́ẹ̀sì sòótọ́ ọ̀rọ̀ faraàlú tẹ́ẹ̀ bá fẹ́ ṣe ìṣèdè kí ìṣèdè yẹn jẹ́ general political eh, meeting ni eh, religious meeting ni gbogbo tó bá ti ń jẹ́ pàdé àbíbi táwọn èèyàn bá ti ń pọ̀ sí gbogbo ẹ̀ ní kíṣe di ó kọfà kọ́mọ gà sí pé ibìkan ni ó mú kò ní mú bìkan eléyìí ni àmọ̀ràn mi fún ẹ̀yin ìjọba nàìjíríà a ti gbọ́ newton rí wípé kàábà àwọn ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ rí tó gá sí pé wọn ò rí hajj ṣe fún bí ọdún mélòó kan lásìkò ọmọ ogun abraha wọ́n vakéètì kaaba fún abraha lásìkò kọ̀rọ̀ mítọ̀ àwọn igun kan ni wọ́n nínú igun shia táwọn náà dá wàhálà sílẹ̀ tí wọ́n dá wàhálà sílẹ̀ ní kaaba tí wọ́n pẹ́ bá fẹ́ lọ sí ájì wọ́n sọ̀spẹ́ndì ájì fún bí ọdún bíi mẹ́sàn bíi mẹ́wàá. ìṣẹ̀lẹ̀ míì tó ṣẹlẹ̀ tó tó bí kí wọ́n ti kaaba pa fáwọn mùsùlùmí so yẹn jẹ́ kó di mímọ̀ fún wa wípé kìí ṣe nǹkan tá a gbọ́ rí tí wọ́n bá sọ pé wọ́n ti mọ́ṣáláṣí pa nítorí wàhálà kan tí ń jà lọ́wọ́lọ́wọ́ nílùú ṣùgbọ́n o kìí ṣe ilé ọlọ́ọ̀ nìkan ni wọ́n ti pa gbogbo ààyè táwọn yẹn bá ti lè pé sí òun ni wọ́n máa ti pa. ní ti ẹ̀yin mùsùlùmí ìbẹ̀rẹ̀ ọlọ́run dọwọ́ yín o ẹ má ti torí pé lóò state àti ìmẹ̀síjọba ọ̀yọ́ state yóò ṣe torí títí dàsìkò yìí ìjọba Ọ̀yọ́ sì ṣe ò tí ì sọ nǹkan kan tó ní í ṣe pẹ̀lú pé ẹ ti dì kan o àbí ẹ má ti dì kan. alihamudulilayi wọ́n kàn sọ pé òyìnbó tó láti Italy wọ́n kàn sọ pé ó gba Ìbàdàn kọjá lọ sí Èkìtì ni so wọn ò tí ì sọ pé ẹnìkan kan bẹ lọ́yọ̀ stéètì tí ó ní coronavirus embassy ti gbọ́ kó jẹ́ ká mọ̀ èmi ò tí ì gbọ́ now ṣe rí eh, àwọn Yorùbá mọ̀pòwe kan wọ́n ní eh, òkété ọgbàgbé ìbòsí ọdẹ igba alátẹ ọkà wọlé rí ní ọ̀rọ̀ ìjọba Nàìjíríà ìbágá sí wípé àmọ̀ràn tánàbí mú wá lórí àjàkálẹ̀ àrùn ìbágá pé ẹ ṣe ẹ tàbùsí bọ̀ wàhálà Yorùbá ti le tó báyìí ìbá ti le tó báyìí nígbà tẹ́ ẹ ti gbọ́ pé kinní yìí o ó ti ṣẹlẹ̀ ní China ló yẹ kí ẹ ti stop gbogbo international trips. ẹ fetí ara yín gbọ́ ẹ̀yin náà sì rí pé kinní yìí o China ló ti bẹ̀rẹ̀ o àwọn China yìí náà sì ni ẹ̀ ń bá dòwò pọ̀ ẹ stop wọn títí wọ́n fi kó wọ Nàìjíríà. ọ̀rọ̀ wa di mọ́bọ̀wọ́ bọ́ọ̀ bọ́wọ́ lọ́ba ní mọ́bọ̀yàn bọ́wọ́ ṣé ìyàwó tí ń bẹ́nu lé rẹ ò ní bá bọ́wọ́ torí òfin pé mọ́bọ̀yàn bọ́wọ́ ṣé ọ́ sùn sá fún ìyàwó rẹ ọ́ sá fún ọmọ rẹ níbo ló fẹ́ sá níbo ló ń sá lọ. ìpìlẹ̀ ni pé kí wọ́n sọ̀pù ìrìn àjò láti ìlú kan sí ìlú mìíràn àìrí yẹn ṣe lọ́wọ́ fa gbogbo ẹ ti mọ́sá síta ẹ mọ́ bọ̀wọ́ ẹ mọ́ sígbá ẹ mọ́ sàwo. wọn ìbá ti ti gbogbo international trips wọn ìbá ti suspend díẹ̀ náà wàhálà yẹn ọba ti tó báyìí ní nàìjíríà ti wáyé. ó ti wá àṣẹlẹ̀ ó ti àṣẹlẹ̀ náà ẹ̀yin mùsùlùmí àìbá tí wọ́n bá sọ pé kí gbogbo ilé ìjọsìn kí ó kọ́ wà suspended náà kí wọ́n ti paná for the meantime àwọn ará èkó ọ̀rẹ́ pé oṣù kan ni wọ́n fún wọn oṣù kan ni wọ́n dá fún wọn náà so tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ lọ́yọ̀ ṣèètì mọ́sọ̀kádùn ààrẹ gbà láti mọ́ sí lọ́hùn ọ̀hún wá ni ó kírun rẹ nínú ilé pẹ̀lú ìyàwó rẹ àti àwọn ọmọ rẹ mọ́wàá mọ́sálásí ò túmọ̀ sí pé mọ́ má sì wọ́n gbọ́ o mọ́ wà mọ́ṣáláṣí kò túmọ̀ sí pé má kírun wọn ò ní o má kírun o wọ́n ní ẹ má pọ̀ nínú mọ́ṣáláṣí ni wọ́n sọ ok so ó kírun rẹ fọlọ́wọ́n ba ní àsìkò tí ó yẹ kó o kí bákan náà sì ni pé yorùbá bọ̀ wọ́n ní ìmọ́tótó ó borí àròmọ́lẹ̀ gẹ́gẹ́ bí ọjọ́ ti ń borí ooru bẹ́ẹ̀ náà ni ẹ já lọ ní mọ́tótó ẹ jẹ́ ká lọ ní mọ́tótó ẹ rí i pé iṣẹ́ ọ̀bùn bí àìsàn bá tí àìsàn bá mú ń tàn tẹ́lẹ̀ tó bá lọ́bùn àìsàn mú gbogbo tó bá jẹ mọ́ ìlò ọ̀bùn iṣẹ́ ọ̀bùn ẹ já sí ẹ̀sìn wa ẹ̀sìn wa ẹ̀sìn Islam ẹ̀sìn ìmọ́tótó ni ẹ̀sìn mọ́tótó ni o tẹ́mọ̀tì ayọ́bùn àwọn nǹkan kan bẹ tó ti di bárakú mọ́ wa lára tí ò dáa ẹlòmíì tó bá fẹ́ wúkọ́ tó mọ̀ pé òun fẹ́ wúkọ́ yóò rí pé òun wúkọ́ ń sára ẹlòmíì kò báwọ̀ ẹ̀kọ́ mu kò dáa kódà kò mọ̀ sí coronavirus níta kò dáa kó fẹ́ wúkọ́ kó mọ wúkọ́ sára ẹlòmíì wọ́n fẹ́ kó kọ́fà ẹnu rẹ tó bá fẹ́ wúkọ́ tó bá fẹ́ sín náà wọ́n fẹ́ kó cover sísìn rẹ torí wípé sísìn àti wíwú kọ́ àwọn nǹkan tí ó jáde lẹ́nu onítọ̀hún ó lè jẹ́ àìsàn lára ẹlòmíì so ẹ jẹ́ ká ní ìmọ́tótó ká ní ìmọ́tótó ẹ wàá rí pé àìsàn yìí kò common láàrin àwọn mùsùlùmí bí àwọn kèfèrí ẹ rí káwa mùsùlùmí wulẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ Emarun márùn lásanwọ́ at least àsanwọ́ lẹ̀ márùn lójúmọ́ tá a bá fi tó ń jẹ kún o ó kéré parí àsanwọ́ wa nù lẹ́ẹ̀márùn lójúmọ́ kèfèrí ò ní píríncípù kankan lójúmọ́ tó sọ di ọ̀ranyàn fún láti sanwó wọ́n wá rí i pé àdánwò ń kan àwọn lórí ẹ̀ wọ́n bá gbé fọ́múlà míì jáde wípé lọ́ba ti bẹ̀rẹ̀ lọ́wọ́ yá sanwó rẹ̀ nù wulẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mùsùlùmí sanwó tọ́ ọba báyàn bọ́wọ́ tí nǹkan kan bá kú tí nǹkan kan bá ń bẹ lọ́wọ́ ń tọ̀hún ọba ti fẹ́ kírun tó ṣàlùwàlà ọlọ́run ti bọ́ ọ̀sán dànù mùsùlùmí ò sì ní fẹ́ẹ̀ kan jẹun pẹ̀lú ọwọ́ láìsàn ọwọ́ rẹ̀ nù kèfèrí ní máa jẹun láìsàn wọ́nù ẹ̀ lérí kèfèrí tó kó fẹ́ jẹun kó sanwó nù. ọwọ́ ẹ̀ náà ni ó fi jẹ́ tàbí kó fi síbí jẹ́ síbí ni ó lè rò pé òun fẹ́ fi jẹ́ along the line ó lè wá mú fi ọwọ́ mú ẹran ọwọ́ tí ó sànù àmọ́ náà ti kẹ́ mùsùlùmí àwọn ó sanwó nù táwa fẹ́ jẹun á sanwó nù lẹ́ẹ̀márùn lójúmọ́ á sanwó á san ẹsẹ̀ ìyẹn ní dènà àrùn tí ń pa àwọn lọ ó ń dènà lọ́dọ̀ tiwa. kódà ní China tí kínní ti bẹ̀rẹ̀ òǹkà mùsùlùmí díẹ̀ ló mú àwọn tó pọ̀jù jù kèfèrí ni wọ́n tó ti padà nù. wọ́n ń bú mùsùlùmí wípé àwọn ìyàwó wa wọ́n ń daṣọ bojú wọ́n ń bo gbogbo ara wọn ẹ wọn ní ìsìn ẹ̀ha tiwọn ó le ju ẹ̀ha tiwa lọ. ẹ̀ha kòrónà làwọn ha ẹ̀ha kòrónà làwọn ha tí wọ́n àwa há ẹ̀ha ìsìláàmù wọn àtobìnrin wọn lori bá rí wọn lórí nẹ́ẹ̀tì ẹ ni ìtẹ́ fọwọ́ ara wọn fanu àwọn náà rí i pé àsáwọn mùsùlùmí ìdí tí àìsàn fi pọ̀ láàrin wọn ni pé ìmúra wọn kò fààyè ìmọ́tótó wọn kò fààyè gba àìsàn ẹ̀yin ó tún rí i láìpẹ́ ọlọ́run tún lè dé àìsàn míì nípasẹ̀ kó o tọ̀ kó o mọ̀tà ń bà sí ayé. táwọn èèyàn bá ti gbọ́ràn tí wọ́n yọ̀ bùn kí wọ́n máa retí fìtínà ni mùsùlùmí nìkan ní mọ́tò lọ́mọ ń tán bà nígbà bá tún yá wọ́n tún kan àdánwò míì níbẹ̀. tó ga sí pé gbogbo ẹni tó bá ti ń tọ̀ tí ò tá ń bà ni wọ́n tó ní kinní kan tó mú ìgbà náà wọ́n á lọ́mọ tá ń bà. ó sì kẹ́ sí wípé àfọ́fà wa láti máa fa fìtínà àmọ̀dúpẹ́ ọ̀dọ̀ ọlọ́run o àdúpẹ́ ọ̀dọ̀ ọlọ́run àdúpẹ́ ọ̀dọ̀ ọlọ́run kọ́mọ̀ kọ́mọ̀ bọ̀ ọ̀pẹ̀ ìwà jẹ́ ẹ̀yin mùsùlùmí ẹ kú oríire ẹ mógún tẹ́sìn yín ẹ̀sìn wa ẹ̀sìn mọ́tótó ni tó ga sí wípé oríṣiríṣi àìsàn lọ́lọ́ ti bí ló ti bá ní dènà ẹ̀ ló ti bá ní dènà ẹ̀ làwọn sẹ̀wá ń gbogbo náà ń bomú náà ń bo gbogbo ẹ̀ ní ìsìn aláwọ̀ ṣàánú wa ọlọ́ọ̀rọ̀nù sí wa níparí èyíkéyìí èyíkéyìí ìgbésẹ̀ tá a bá gbé láti fi dènà àjàkálẹ̀ àrùn kò gbọ́dọ̀ yọ bíbí ẹlọ́run sílẹ̀ o kò gbọ́dọ̀ yọ bíbẹ ọlọ́run ọba àlékè ọlá sílẹ̀. nípa bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó kú kọ́ wa ní àdúrà tá a lè fi kojú coronavirus àti àwọn akẹgbẹ́ rẹ̀ tá a lè fi kojú ẹ̀ àdúrà náà ẹ jẹ́ á lọ mọ̀ ọ́n ká sì máa ṣe ká sì máa ṣe é. bó ṣe já sí pé ṣíṣàdúrà yẹn kò dí kó o mọ̀ ohun ara rẹ kò dí lọ́wọ́ kó o ṣọ́ra fún ohun tí wọ́n bá ní kó o ṣọ́ra fún kò dí lọ́wọ́ àmọ́ ọgbọ́dọ̀ gbọ́dọ̀ bẹ ọlọ́run pé kọ́lọ́n kó kú ọyọ ẹ̀rí pé ńgbà sọ̀rọ̀ nípa kádàrà yìí pé kádàrà a máa ṣẹlẹ̀ tààrà látọ̀ ọlọ́run tí ó jẹ́ àmúwọ́ ọlọ́run Kadara a máa ṣẹlẹ̀ nípasẹ̀ àfọwọ́fà ẹ̀dá Kadara a tún máa ṣẹlẹ̀ nípasẹ̀ àkóbá coronavirus a rí i pé ọlọ́wọ́ àkóbá fi pé ti mú ẹnìkan ọlọ́wọ́ tó kadara pé kó tó mú àwọn míì ọlọ́wọ́ so ńgbọ́n ti wá rí báwọn. tá a bá fọwọ́ ara wa fà á kọ́lọ́ wọn là wá níbi àkóbá rẹ ni ẹwà àwọn tí wọn tó tó mú tí plane papọ̀ tàbí tí wọ́n jọ sunu yàrá kan tó di pé àwọn náà gbé wọn ọlọ́run mọ̀jà gbé tiwa ń o àdúrà táwọn ibi wa a kà ní ìsìn ẹni tí ọba tí ì kó rí i pé òun ń ṣe é ní gbogbo ògbà lójoojúmọ́ ọba ti kà lẹ́ẹ̀kan lóòrì kan ó ti ṣe náà nù allahumma inni a'udhu bika minal libaros wàlìjùnún wàlìjùzám wàmínsẹ́yìlì ascom lẹ́ẹ̀kan sí allahumma inni a'udhu bika. من البرص والجنون والجذام ومن سيء الأسقام lẹ́ẹ̀kan sí Allahumma inni a'udhu bika minal baros walijunun walijuzam wa min sayyi il asqam. aláwọ̀ gbà fẹ́ ní kọ̀ọ̀kan wa. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أقيم الصلاة